ẹ lọ wá declaration yẹn nǹkan tó wí àwọn èèyàn mẹsìn jẹ wọn tẹ̀lé nǹkan tí declaration wí hmm. declaration original ẹ lè lọ secretariat kẹ lọ béèrè fún original copy ẹ understudy ilẹ̀ kí ló wí bàbá ayájì ni ó yan ọba hmm. bẹ́nikẹ́ni bá yan ọba òṣèlú ni hmm. I stand to be corrected bẹ́nikẹ́ni bá yan ọba lọ́yọ̀ọ́ kì í ṣojúṣe ọ̀yọ́ ẹ lọ wádìí ìtàn dáadáa nígbà tó bá yan aláàfin tán kí ni ritual tí àwọn èèyàn mẹsìn ń pa fún ọ̀pọ̀ aláàfin kò sí wọn ì mú ọgbọ́n kankan hmm. ìbá wọn wọgbọ́dù kankan hmm. wọn ì bá wọgbọ́dù wọn ì bá wọgbọ́dù kankan. Hmm. bàbá ayájì ìmọ̀gbà ọ̀nà ṣokùn nílé gbogbo ọmọ ọba àti bàrà. ó ta sánsán rédíò and tv. conversation èmi àti ẹnìkan ní ìlú Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ jíjẹ ọba láàfin tuntun kí ni èmi àtẹni yẹn jọ sọ kí ni àlàyé ẹni yẹn ló pè mí ẹni yẹn sọ wípé òun wo fídíò mi kan ẹni ẹni yẹn sọ wípé òun wo prógráàmù mi kan tí mo ṣe lórí ọ̀rọ̀ jíjẹ ọba aláàfin tìlú Ọ̀yọ́ ó ní àlàyé mi lórí nínú prógráàmù yẹn òun ló jẹ́ kóun ó pè mí ó sì ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún mi wá mo wá gba ìyọ̀ǹda lọ́wọ́ wọn wípé àlàyé tẹ́ ẹ ṣe yìí o àtúpalẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ ṣe fún mi yìí o ṣé gbogbo ayé lè gbọ́ ṣé gbogbo ayé lè gbọ́ kán lè mọ̀ àlàyé tẹ́ ẹ ṣe fún mi wọ́n ní àwọn fún mi ní yọ̀ǹda wípé kí n lò ó kí n fi ṣètò torí pé bọ́rọ̀ ṣe rí òun làwọn sọ yẹn bọ́rọ̀ ṣe rí láti ìpìlẹ̀ látayébáyé pé ni àwọn ṣàlàyé fún mi yẹn a ní ṣùgbọ́n ṣe tí gbogbo nǹkan ti yí padà ó ní ó jẹ́ kí ó dàbí ìgbà pé àlàyé táwọn ṣe yẹn o ó ní ó jẹ́ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n látayébáyé látìpìlẹ̀ bó ṣe rí òun làwọn sọ yẹn kí wàá lẹni yẹn sọ kí làlàyé tí ẹni yẹn ṣe fún mi lórí ọ̀rọ̀ jíjẹ ọba aláàfin tìlú Ọ̀yọ́ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mo fẹ́ kí ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dópin tẹ́ ẹ bá sì gbọ́ tán mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣíà rẹ̀ kẹ́ ẹ bá mi pín sórí àwọn social media platform yín facebook ni o twitter ni o eh, x ni o instagram ni o tiktok ni o whatsapp ni o telegram ni o ẹ bá mi pín síbẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè débi tó yẹ kó dé torí pé ẹni yìí ní kódà àwọn fẹ́ kí ọ̀rọ̀ yẹn àlàyé yẹn kó go fàìrà kó dé ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn àlàyé tí wọ́n ṣe yẹn o àwọn tí ọ̀rọ̀ kàn tálàyé yẹn bá wí gan tí wọ́n ní nǹkan ṣe lórí ọ̀rọ̀ jíjẹ ọba láàfin tìlú Ọ̀yọ́ yìí pé kó kàn wọ́n lára ìdí nìyẹn tí mo fi ní kẹ́ bá mi pín kẹ́ bá mi share rẹ̀ màá sì dáhùn ìbéèrè tí ẹnìkan béèrè lọ́wọ́ mi lórí ètò tí mo ṣe lánàá nígbà tí mò ń sọ ohun tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ tí kábíyèsí ọba olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba owólabí akínlóye ọlákùlẹ́yìn tí wọ́n ti gbé adélé ọba sẹ́nitọ́ rasidi adéwọ̀lú ládọjà lórí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìgbìmọ̀ olùbàdàn nílẹ̀ ìbàdàn ẹni yẹn béèrè wípé kí ni ìtumọ̀ <laughs> ọba ojúpòó tí wọ́n kọ sí orí adé tí wọ́n kọ sí ara adé tí eh, ọba Rasidi Adéwọ̀lú Ládọjà tí wọ́n dé lọ́jọ́ yẹn màá mú wá fún yín torí pé bàbá gan ọba Rasidi Adéwọ̀lú Ládọjà wọ́n gan sọ ìtumọ̀ ọba ojókòó yẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀já dókè lọ́hùn tá padà dé àátùpẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ mọ́ tì lọ mo wà lórí ètò mo ń padà bọ̀ ó ta sánsán ó wà lórí YouTube ẹ máa wò ẹ sì rí pé ó ta sánsán ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n kíbi ló ń tọ́jú bọ̀ wọ́n à ta sánsán yóò yẹ yín kalẹ̀ o. ẹ káàbọ̀ padà Tajudeen olówó òkèlè orúkọ tèmi MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí ìnàjú ẹkùn tí bọdẹlẹrù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí Ìkòyí Ẹ̀sọ́ ilé bàbá tó bí mi lọ́mọ. gẹ́gẹ́ bí mo ṣe wá pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò mo ní màá ṣàlàyé ìtumọ̀ ọba ojúpòó tí wọ́n kọ sí ara adé tí ọba sẹ́nitọ́ rasidi adéwọ̀rú ládọjà tí wọ́n dé lọ́jọ́ tí wọ́n ń gbà dé tí wọ́n ń gọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí àlàyé tí ọba sẹ́nitọ́ rasidi adéwọ̀rú ládọjà tí wọ́n ṣe wọ́n ní ọba ojúpọ̀ ó ní àwọn tí àwọn wà nínú ìgbìmọ̀ olúbàdàn táwọn gbàdé táwọn ìjọba pé ọba ojúpọ̀ làwọn jẹ ìtumọ̀ ọba ojúpọ̀ yẹn sì júmọ̀ ojúpọ̀ yẹn sì ní pé àwọn tí àwọn ti wà ní ojú òpó láti dé ipò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn táwọn ti wà ní ojú òpó eh, láti gorí ìtẹ́ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pé táìtù ọba àwọn táwọn jẹ o ò ní ojúpò ìyẹn ọba ojúpò Olúbàdàn ẹ tí gẹ̀ẹ́tì ẹ ìyẹn pé àwọn ti gbẹnu lé àkàbà ẹ́ láti dé orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn ti wà ní ojú òpó láti gorí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pé ìtumọ̀ ojú òpó nìyẹn ojú òpó Olúbàdàn pé tí a bá wá pe àwọn o a máa pe àwọn ní ọba ojúpo Olúbàdàn kíyẹn mọ̀ jẹ́ bí ìdáhùn sí. Si ìbéèrè tí ẹnìkan béèrè ọ̀kan nínú àwọn olólùfẹ́ wa tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá lórí ìkànnì yìí ò nìyẹn ẹ wá jẹ́ kí n mú àlàyé àtúpalẹ̀rọ̀ tí mo ní ẹnìkan bá mi sọ tẹ́nìkan ṣe fún mi lórí ìlànà jíjẹ ọba aláàfin tìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bó ṣe wà nígbà wáṣẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nípìlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà látayébáyé gẹ́gẹ́ bí ẹni tí ó pilẹ̀ ọ̀yọ́ tuntun ọ̀yọ́ ọ̀sìn tá a wà yìí aláàfin àtìbà gẹ́gẹ́ bó ṣe fi lélẹ̀ ẹ́ gẹ́gẹ́ bó ṣe fi lélẹ̀ ẹni yẹn ṣàlàyé ilẹ̀ kún àlàyé tí wọ́n wá ṣe yẹn ó wá touch mind mi pé ah àlàyé tá ẹ ṣe yìí kò yẹ kó jẹ́ bòńkẹ́lẹ̀ ohun tó yẹ kí àwọn èèyàn gbọ́ sí tó yẹ káwọn èèyàn mọ̀ sí ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí tó jẹ́ kí n gbàṣẹ lọ́wọ́ ẹni yẹn láti lò ó láti fi ṣe ètò láti gbé síta ó ní pé alẹ́rẹ́ ẹni tó ń náà tó ní èyí tí ó tún tó tún rinlẹ̀ hmm, ju àlàyé tẹ́niyẹn ṣe fún mi lọ ìdí yẹn tí mo fi gba àṣẹ lọ́wọ́ wọn pé àlàyé tẹ́ ẹ ṣe yìí kò yá ká fi pamọ́ ó yẹ kí gbogbo ayé ó gbọ́ kí gbogbo ayé ó mọ̀ sí ni tó bá jẹ́ pé òdodo lẹ sọ ìdí nìyẹn tí mo fi mú wá wá kẹ́kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dópin tẹ́ bá wá gbọ́ tán kẹ́ bá mi pín kẹ́ bá mi share rẹ̀ kó kan àwọn tí ọ̀rọ̀ kàn kó kàn wọ́n lára kó kan àwọn tí wọ́n ní ń ṣe nínú ìgbésẹ̀ àti ìlànà jíjẹ ọba ọba aláàfin tìlú Ọ̀yọ́ kó kàn lára. ọwọ́ adé is uh, an eligible royal uh, house in Ọ̀yọ́ Aláàfin so their story ó bẹ̀rẹ̀ láti rí i pé àwọn náà ní àrẹ̀mọ tó tó jiná gbẹ̀yìn tá a lè sọ pé ó jẹ torí pé ńgbà tí Ládìgbòlú jẹ hmm. ẹni tó jẹ ńgbà yẹn kì í ṣàrẹ̀mọ that is Gbadegesin kì í ṣàrẹ̀mọ hello sir mo gbọ́ sir Gbadegesin ò jẹ àrẹ̀mọ wọn ò dẹ̀ ṣòro àrẹ̀mọ fún Gbádégẹṣin hmm. wọn ò ṣòro àrẹ̀mọ náà fún Adéníran bẹ́ẹ̀ ni wọn ò dẹ̀ ṣe fún Adéyẹmí kò dẹ̀ sẹ́ni tó fẹ́ jẹ Aláàfin tí ò ní kọ́kọ́ jẹ àrẹ̀mọ tí ẹntẹ́bí rẹ̀ bá ti tí ò bá ti ní tí ò lẹ́ni níbàrà ìyẹn ní tí wọ́n máa ń sin àwọn ọba sí níbàrà ó gbọ́dọ̀ lẹ́ni ní ọ̀nà sókun okay. àti àwọn òbí rẹ̀ gbọ́dọ̀ ti ṣòro lọ́rùn sókun rí gẹ́gẹ́ bí ààrẹ wọn ọmọọba ẹni tí àwọn òbí ọba ti ṣòro lọ́nà sókun rí kò lè hmm. já láàfin hmm. tí ò tún léèyàn ní bara those are hmm. the traditions kó tó di pé oríṣiríṣi òṣèlú ń wọ kó lè ṣiṣẹ́ bẹ̀rẹ̀ láti ìgbà ayé Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀ so òṣèlú náà ló máa ń da gbogbo ẹ̀rọ máa ṣàkíyèsí ìtàn Ọ̀yọ́ tó bá hmm. ti tó àkókò tá láàfin tuntun fẹ́ jẹ hmm. ni òṣèlú yìí máa ń wáyé kò ṣe pé kó tó dàsìkò gáàgan ló ti máa ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ hmm. tí àwọn ọmọ bá ti máa ń ní iyù pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì kò sígbà tí ò kì í ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nígbà Láwàní Agogo Ìjà àti àti Adéyẹmí àkọ́kọ́ nígbà tí Agúnlóye lọ tán tilẹ̀ bàjẹ́ ó yẹ kí ààrẹ mọ agúnlóye èyí tí ń ṣe agogo jàláwà ni hmm. kó gorí àléfà bàbá rẹ̀ mọ òṣèlú ó wọ àti àwọn ọ̀yọ́mèsì <laughs> wọ́n lọ gbé alówólódù adéyẹmí àkọ́kọ́ wa nípa hmm. ẹni tó lówó lọ́wọ́ ni ó sì gbajúmọ̀ oh. so kì í dẹ̀ ṣàrẹ̀ mọ̀ kì í ṣàbí kì í ṣe abísóyè so wọ́n pa ìtàn wọ́n fẹ́ parẹ́ ṣẹ̀dẹ̀ mọ̀ pé àdéhùn wà láàrin gbogbo yorùbá àti aláàfin àti ibà. bẹ́ẹ̀ni pé ọmọ àrẹ̀mọ ni ó máa jẹ aláàfin o àbí ẹ̀kọ́. àdéhùn tí wọ́n ká ní pé bẹ́ẹ̀ ni ká ní pé nígbà yẹn ìwé wà tí wọ́n máa ń sign treaty ni hmm. treaty ni wọ́n jọ sign láàrin ara wọn tó pé wọ́n gbà fún mi kí n gbà fún ọ ni. àbí. àìgbà fún aláàfin àti ibà ló fa ikú Kúrúnmí Ìjàyè tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ok yeah yeah pé ògbà ń tòun o yẹn iná ló ló fa ikú ẹ̀ hmm. látọwọ́ Baṣọ̀run Ògúnmọ́lá hmm. so mi ò rí pé nǹkan kan yẹ kó yàtọ̀ ńbẹ̀ ṣùgbọ́n èké ti dáyé àṣàdàbò mu hmm. nǹkan tó ṣẹlẹ̀ ní ọwọ́ adé yìí ṣe ìdílé tí wọ́n kàn lè fọwọ́rọ́ sẹ́yìn lọ́yọ̀ọ́ ṣùgbọ́n ó yí Ọlọ́run kò tó bá yẹ pé ìdílé kan wà tó yẹ pé yẹ kí wọ́n rò pé láì tiẹ̀ máa ọwọ́ adé ló yẹ kó kàn lérògbà tèmi ni o ìwọ̀nba knowledge tí mo ní lèmi tún lè ní point of view mi tá a bá ní káká wò ó hmm. ó da ìdílé wo ló ti ló jẹ́ àrẹ̀mọ gbẹ̀yìn àrẹ̀mọ tí wọ́n ṣòro fún ní ọ̀nà ṣokùn gbẹ̀yìn tó jẹ́ àrẹ̀mọ aláàfin tí hmm. wọ́n ṣòro fún gbẹ̀yìn hmm. àrẹ̀mọ ọwọ́ adé ni àrẹmọwádé. kódà kí gbogbo kí kí kárìgàṣí ó tó jẹ pàápàá hmm. ni ló yẹ kó ti kàn wọ́n hmm. tó ráwọn ni àrẹmọ bàbá wọn hmm. ó ṣáà nídìí ládìgbòlù àti ọwọ́adé tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n àwọn mẹ́ta nìyá wọn bí ládìgbòlù ọwọ́adé àti obìnrin kan ṣoṣo rábì àwọn mẹ́ta ni wọ́n bí kí ló fà á ìtàn wo ló fà á tí ọwọ́adé fi ṣòro àrẹmọ fún ẹ̀gbọ́n rẹ̀. okay ewé ẹ̀gbọ́n ni. ẹ̀gbọ́n ni but ọ̀wọ́ adé yẹn ló yẹ kó so ló yẹ kó sọ̀rọ̀ ó wá ṣe fẹ́ gbọ́n rẹ̀ àbí. no ṣe rí ọ̀wọ́ adé yẹn làrẹ̀ mọ́nà bàbá kan náà ló jọ bí ládìgbòlù. ládìgbòlù mo ń gbọ́ yíjà. ìyẹn rí ibi tí ìtàn ti pàkàṣọ táwọn èèyàn o understand. ìtàn yẹn eh. àwọn àgbàlagbà ni wọ́n sọ̀tàn yẹn <laughs> ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ni ó sì jọrọ kọkọ tí wọn kì í tú gbangba. Hmm ẹni tẹ́ bá rí kẹ bí ẹ ẹ lè gbọ́rú ẹ̀ lẹ́nu mi ẹ sì lè gbọ́ lẹ́nu ẹlòmíì náà. <laughs> ṣùgbọ́n ẹ mọ̀. ẹ ṣe àjẹkáde mọ́ mi ò ní ṣẹ́jú bẹ́ẹ̀ lọ. ó <laughs> ni agogo ìjà ní ààrẹ mú. ok ok mo ń gbọ́ yín sà. láwọn ni agogo ìjà olóbí àwọn méjèèjì hmm. tẹ̀gbọ́ntàbúrò làwọn méjèèjì. nígbà tí ládìgbòlúwa di ọba Hmm. Eh, àbúrò òun yìí náà ni ni àrẹ̀mọ òun náà ló fi ṣe àrẹ̀mọ hmm. òun náà ló ṣòro àrẹ̀mọ òun hmm. náà sì ni àrẹ̀mọ tó gbajúgbajà jù láyé látàyè àtìbà ó ní àrẹ̀mọ tó gbajúgbajà jù tí gbogbo èèyàn fẹ́ràn jù ní gbogbo Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá ẹ ti máa gbọ́ nínú oríkì ẹ̀ ọwọ́ adé ẹlẹ́wù ẹ̀tù ọ̀rẹ́ òní ìgbà tó kú nífọ̀nàfọ̀sùn ló kú kì í pé ikú arúgbó kan ló kú ìfọnáfọnṣu ló kú ikú ẹ̀dùn gbogbo èèyàn hmm. torí pé kó tó di pé ó kú rárá hmm. orúkọ tó ń pè gan ni máyẹ̀lóyè máyẹ̀lóyè ẹ àràdà tí mo gbọ́. máyẹ̀lóyè lákòókò ìgbà tí ládùúgbòlú jọba gan òun hmm. gan ni gbogbo Ọ̀yọ́ fẹ́ kó jọba ṣùgbọ́n àti wàá gbọ́ màá wà ńlẹ̀ ẹ̀gbọ́n mi ọ̀ wà màá jọba ẹ̀gbọ́n mi ọ̀ wà ńlẹ̀ tá a sì ju báyìí náà lọ àwa méjì náà lọkùnrin lọ́dọ̀ ìyá wa ó sì bá tàn dé hmm. ló ṣe gbà fún ẹ̀gbọ́n ẹ̀ tí í ṣe. compensation ládìgbòlù. ok sir. láti compensate ẹ. yes sir. ilẹ̀ gbọ́n rẹ fi di ẹ mọ́. Hmm. ẹ lọ sà ṣùgbọ́n ìtàn kan wà sọ pé torí pé àwọn ọmọ ládìgbòlù kéré. Hmm. inú òfin fún wọn lórí kán bí ọmọ lónìí lọ́sọ̀ jáde mọ́ oṣù ààrẹ mọ́ fún. kán bí ọmọ lónìí. ṣùgbọ́n ìtàn wọn fẹ́ gbé èèyàn a ní ẹ nígbà tí àrẹ̀mọ tí àwọn ọmọ ládìgbòlú kéré ni ló wá fi àbúrò rẹ̀ jẹ hmm. nínú tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n nínú òrìṣì ayé ọlọ́run kẹ́ ọ̀wádé ojú òṣìṣẹ́ kí olókùnwó jẹ́ àgbẹ̀ hmm. tó ní oko gidi gan ẹ̀rí pé ní oríkì rẹ̀ hmm. oko náà fi máa ń kì í wọ́n á ní aboko létí akínmọ̀rin oko níyì oko lọ́hùn-ún <laughs> lóko tí wọ́n ti ń fi tòlótòló mú kọ. oríkì ni. oríkì ẹ orí ìfilẹ̀ ọlá ọ̀rọ̀. yes of course. yes yes yes. wọ́n á tún kí àwọn ìyàwó rẹ̀ mọ́ lóríṣiríṣi. Hmm. wọ́n kí oríṣiríṣi àwọn obìnrin tó fẹ́ láwọn obìnrin ńláńlá gidi tó fẹ́. Hmm. wọ́n sì kì í mọ́ mọ́ àṣẹyìn ọba ọ̀rẹ́ ọba ni hmm. ọ̀rẹ́ àṣẹyìn ni. wọ́n nígbà tó kú tán Hmm. ó tún wà nínú oríkì rẹ̀ hmm. torí pé ìjọba fẹ́ gbọ́ oríkì ọ̀yọ́ dáadáa oríkì ìṣẹ̀ǹbáyé wọn ní kẹ́ lọ gbọ́ hmm. ní ìbẹ̀lẹ̀ ti máa gbọ́ ìtàn ọ̀yọ́ àwọn àgbà tó bá mọ kíní yẹn sọ àwọn ni wọ́n máa ń ẹ̀yìn máa ń jẹ jáde ń bẹ̀ nígbà tó kú tán gan wọ́n ròyìn pé odidi ọdún kan ni aṣẹ́yìn fi ṣọ̀fọ̀ rẹ̀ odidi ọdún kan làṣẹ́yìn fi ṣọ̀fọ̀ àrẹ̀mọ̀ dé pé ah máyẹ̀ hmm. lóye wa lọ èèyàn lọ. ní gbogbo agbára táwọn agbára táwọn ti rò pé àwọn méjèèjì ò fi mọ kọ̀ǹtró lẹ yorùbá ló wá lọ báyìí hmm. so kò tí ì sáré ẹ̀mọ kankan lẹ́yìn rẹ̀ ojúde àrẹ̀mọ tó ń bẹ lọ́sàn-án kọ́sídíọ̀mù yẹn àwọn ọmọ rẹ̀ ni wọ́n ń kọ̀ǹtró ẹ̀ òkè àrẹ̀mọ nìbàdàn tó jẹ́ ilé ìṣẹ̀ǹbáyé láwọn agogo ìjà àwọn ọmọ rẹ̀ náà ni wọ́n ń kọ̀ǹtró ẹ̀ so àwọn àwọn ọlọ́yọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọlọ́yọ̀ nù hmm àwọn ọlọ́dọ̀ nìyẹn hmm. mo torí pé ọdún bíi igba sorry ogún ọdún bíi ọ̀nà bíi mẹ́rin hmm. ọdún ni nà án hmm. tí wọn ò tí ráyè débi ipò ọlá wọn ẹ mọ̀ ọlá máa ń fẹ́ sá lọ ń gbà mí nílé mi gbà mí tí ò bá jẹ́ pé bóyá wọ́n rí ọlá lá ẹ wo àwọn ilé Adéyẹmí ẹwọ láyẹn ẹ wo ọlá yẹn nínú ilé wọn ọlá ò máa ràn ọlá ò máa ràn ẹ wo àwọn ládìgbòlù àti gbadegẹṣin náà hmm. ọlá ò márùn wọn fẹ́ tẹ̀lé pé nígbà tó tààrin kan wọn fẹ́ lè mọ̀ pé àwọn ọwọ́ adé ọmọ ládìgbòlù ni wọn hmm. wọn ti sọ bẹ́ẹ̀ rí táwọn ọmọ wàrí dáwọn Ọlọ́run pé ń wo ó kálukú jọ dá wàtà kọ papọ̀ kì í ṣe ọwọ́ adé ọmọ ládìgbòlù hmm. bàbá kan náà jọba àwọn lẹ́ẹ̀mí sí yìí ibi tí wọ́n sin ìyá ládìgbòlù yìí tí wọn ò bá débẹ̀ àtàwọn ọmọ gbàgbé gẹ̀ẹ́sì hmm. inú káà wa dé nílé rẹ̀ lágùrè ibẹ̀ ló wà hmm. tí wọ́n fẹ́ rí wọ́n fẹ́ rí wọ́n fẹ́ rí grave mọ́ wọn lẹ́nìí wọ́n ṣe gba ìrọ́wọ́ àwọn ọmọ wa rí àwọn fẹ́ àwọn fẹ́ ṣàdúrà lójú olórí màmá àwọn ni o hmm. with profound respect for my father Archbishop Ayọ̀ Ládìgbòlù bàbá fẹ́ ṣàdúrà lọ́la pé mo fẹ́ dídí olórí màmá wa mo fẹ́ mo fẹ́ ṣàdúrà wọ́n ṣe lọ gba kí ìlọ́wọ́ àwọn ọmọ wa dé kí wọ́n tó débẹ̀ ṣùgbọ́n àti wá gbọ́ màá wà ńlẹ̀ ẹ̀gbọ́n mi ọ̀ wá màá jọba ẹ̀gbọ́n mi ọ̀wà wà ńlẹ̀ hmm. ah, ah. tá a sì ju báyìí náà lọ àwa ah. méjì náà lọkùnrin lọ́dọ̀ ìyá wa ó sì bá tàn dé hmm. ló ṣe gbà fún ẹ̀gbọ́n ẹ̀ tí í ṣe compensation ládìgbòlù okay sir láti compensate yes sir ilẹ̀ gbọ́n rẹ̀ fi di ẹ̀ mọ́ ẹ̀ ló sà ṣùgbọ́n ìtàn kan wà sọ pé torí pé àwọn ọmọ ládìgbòlù kéré hmm. inú òfin fún wọn lórí bí ọmọ lónìí wọn ti jáde mọ́ òṣùwà rẹ̀ mọ́ fún un kán bí ọmọ lónìí hmm. ṣùgbọ́n ìtàn wọn fẹ́ gbé èèyàn a ní ẹ nígbà tí àrẹ̀mọ tí àwọn ọmọ ládìgbòlú kéré ni ló wá fi àbúrò rẹ̀ jẹ hmm. nínú tẹ̀gbẹ́tàbúrò ni wọ́n nínú òrìṣì ayé ọlọ́run kẹ́ ọ̀wádé ó jó ṣiṣẹ́ kí olúkúwò jẹ́ àgbẹ̀ tó hmm. ní oko gidi gan ẹ̀rí pé ní oríkì rẹ̀ oko náà fi máa ń kì í wọ́n á ní aboko létí akínmọ̀rìn hmm. oko níhìn oko lọ́hùn-ún <laughs> lóko tí wọ́n ti ń fi tòlótòló mú kọ. oríkì ẹ ẹ ẹ pé orí dúkìá ni. oríkì ẹ orí ìfìlẹ ọlá ọrọ̀. yes of course. yes yes yes. wọ́n á tún kí àwọn ìyàwó rẹ̀ mọ́ lóríṣiríṣi. Hmm. wọ́n kí oríṣiríṣi àwọn obìnrin tó fẹ́ láwọn obìnrin ńláńlá gidi tó fẹ́. Hmm. wọ́n sì kì í mọ́ mọ́ àṣẹyìn ọba ọ̀rẹ́ ọba ni. Hmm. orí aṣẹ́yìn ni hmm. wọ́n nígbà tó kú tán hmm. ó tún wà nínú oríkì rẹ̀ torí pé wọ́n fẹ́ gbọ́ oríkì ọ̀yọ́ dáadáa oríkì ìṣẹ̀ǹbáyé wọn ní kẹ́ lọ gbọ́ ní ìbẹ̀lẹ̀ ti máa gbọ́ ìtàn ọ̀yọ́ àwọn àgbà tó bá mọ kíní yẹn sọ àwọn ni wọ́n máa ń ẹ̀yìn máa ń jẹ jáde ń bẹ̀ nígbà tó kú tán gan wọ́n ròyìn pé odidi ọdún kan ni aṣẹ́yìn fi ṣọ̀fọ̀ rẹ̀ odidi ọdún kan lásẹ̀yìn fi sọ̀kọ àrẹ̀mọ wa dé pé a ah, máyẹ̀ hmm. lóye wa lọ èèyàn lọ bí gbogbo agbára táwọn agbára táwọn ti rò pé méjèèjì ò fi mọ kọ̀ǹtró lẹ yorùbá ló wà lọ báyìí hmm. so kò tí ì sáré ẹ̀mọ kankan lẹ́yìn rẹ̀ ojúde àrẹ̀mọ tó ń bẹ lọ́sàn kọ́sídíọ̀mù yẹn àwọn ọmọ rẹ̀ ni wọ́n ń kọ̀ǹtró ẹ̀ òkè àrẹ̀mọ nìbàdàn tó jẹ́ ilé ìṣẹ̀ǹbáyé láwọn agogo ìjà àwọn ọmọ rẹ̀ náà ni wọ́n ń kọ̀ǹtró ẹ̀ so àwọn àwọn ọlọ́yọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọlọ́yọ̀ nù hmm àwọn ọlọ́dọ̀ nìyẹn kò hmm. torí pé ọdún bíi igba sorry ogún ọdún bíi ọ̀nà bíi mẹ́rin hmm. ọdún ni nàá hmm. tí wọn ò tí ráyè débi ipò ọlá wọn ẹ mọ̀ ọlá máa ń fẹ́ sá lọ ńgbà mí nílé mi ńgbà mí tí ò bàjẹ́ pé bóyá wọ́n rí ọlá lá ẹ wo àwọn ilé Adéyẹmí ẹ wo ọlá yẹn ẹ wo ọlá yẹn nínú ilé wọn ọlá ò máa ràn ọlá ò máa ràn ẹ wo àwọn ládìgbòlù àti gbádìgẹṣin náà hmm. ọ̀la ò márùn wọ́n fẹ́ tẹ̀lé pé nígbà tó dáàrin kan wọ́n fẹ́ lè mọ̀ pé àwọn ọwọ́ adé ọmọ ládìgbòlù ni wọ́n hmm. wọ́n ti sọ bẹ́ẹ̀ rí táwọn ọmọ wàrí dáwọn ọlọ́run pé ń wo ó kálukú jọ dá wà tàbí kọ́pápọ̀ kì ṣe ọwọ́ adé ọmọ ládìgbòlù hmm. bàbá kan náà jọba àwọn lẹ́ẹ̀mí sí yìí ibi tí wọ́n sin ìyá ládìgbòlù yìí tí wọn ó bá débẹ̀ àtàwọn ọmọ gbàdégẹ sí hmm. inú káà wa dé nílé rẹ̀ lágùrè ibẹ̀ ló wà hmm. tí wọn fẹ́ rí wọn fẹ́ rí wọn fẹ́ rí grave mọ wọn lẹni wọn ṣe gba ìrọwọ àwọn ọmọ wa rí àwọn fẹ́ àwọn fẹ́ ṣàdúrà lójú olórí màmá àwọn ni o hmm. with profound respect for my father archbishop ayọ̀lá dìgbòlò bàbá fẹ́ ṣàdúrà lọ́la pé mo fẹ́ dídí olórí mọ̀mọ́ wa mo fẹ́ mo fẹ́ ṣàdúrà wọ́n ṣe gba kí lọ́wọ́ àwọn ọmọ wa dé kí wọ́n tó débẹ̀ Hmm. ṣùgbọ́n ìtàn oríṣiríṣi ló wà mẹ́ tí ó gbẹnu ọmọdé hmm. so ìkànnì ẹbí hmm. ìkànnì wa àwọn méjèèjì àtọwádé ládìgbòlù àti gbadege ìkànnì wa ọ̀nkù la sì jẹ́ sáwọn ọmọ gbadege sí ní gbogbo ọ̀nà ọ̀nkù la jẹ́ sí wọn tó bá wò nínú ìtàn ọ̀nkù la jẹ́ sí wọn à ń ṣe àjọ ń ṣe gbẹ́ bàbá wọn ìlàjọ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò so ọ̀nkù la jẹ́ fáwọn ọmọ gbadege sí àwọn ọmọ gbadege sí àwọn lọ́mọ ládìgbòlù ni wọ́n ìyẹn ṣe wá mọ́rẹ̀ gan ọba rẹ̀ pé. ara o. Hmm. nígbà tó yẹ jẹ́ wa tí àwọn ti joyè hmm. àwọn ló yẹ kó kàn kó yẹ kó kàn má dìgẹ́ ṣe kankan mọ́. ṣùgbọ́n oyè ọlọ́run hmm. oyè ọlọ́run ṣùgbọ́n tó ń jà jù ni pé wọ́n ti gbófin dé ní nineteen sixty. nineteen nineteen náà ti ń ṣòfin yẹn bọ̀ kó tó di nineteen sixty one tó yẹn náà kò fi ok nineteen fifty nine nineteen sixty one declaration ni wọ́n ti ń ṣòfin yẹn bọ̀ náà ti ń ẹ lọ wá declaration yẹn nǹkan tó wí àwọn èèyàn mẹsìn jẹ́ wọ́n tẹ̀lé nǹkan tí declaration wí hmm. declaration original ẹ lè lọ secretariat kẹ fún original copy. you said ẹ understudy ilẹ̀ kí ló wí bàbá ayájì ni ó yin ọba. Hmm. bẹ́nikẹ́ni bá yin ọba òṣèlú ni. Hmm. I stand to be corrected. bẹ́nikẹ́ni bá yin ọba lọ́yọ̀ọ́ kì í ṣojúṣe ẹ lọ wádìí ìtàn dáadáa nígbà tó bá yan aláàfin tán kí ni ritual tí àwọn èèyàn sì ń pa fọ́npá aláàfin kò sí wọn mú ọgbọ́n kankan hmm. ìbá wọn wọgbọ́dù kankan hmm. wọn ìbá wọgbọ́rò kankan hmm. bàbá ayájì ìmọ̀gbà ọ̀nà ṣokùn nílé gbogbo ọmọ ọba. ṣé a wá rí nínú àwọn ìdílé ọ̀wọ́ adé náà náà wá jáde nínú ilé tí wọ́n ṣe gbẹ̀yìn. àwọn wọn jáde àwọn méjì ló jáde àwọn méjì ni wọ́n jáde sàn. ok àwọn méjì ok. ṣé ń gbọ́. mo ń gbọ́ yín báyìí. àwọn méjì ni àkọ́kọ́ àkọ́kọ́ ni Ismail Ọlámilékan Adéyẹmí Owóadé. ok. ọmọ thirty two years ni thirty two years old ni. ok. èkejì Rakim Abímbọ́lá Owóadé. ok. ìyẹn wà ní Canada Canada base ni. ok. òun around òun náà mid forty ẹ̀ ló wà. ok twenty fifteen mid forty ló wà. ok. so. Hmm. àwọn méjì tó jáde náà nìyí tó jẹ́ ọmọ wa dé tí wọ́n jáde. Hmm. tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ yìí ló ṣe rí sà tó wá jẹ́ pé bẹ́ẹ̀ sọ yìí ló ṣe rí sà kò sí tí a bá fi òṣèlú bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ o òwò adé ńlọ yẹ kó tó yẹ kó wà adé ti jẹ́ lá so gbogbo àwọn ọmọọba náà lọmọ ọba tán lẹ́tà ti joyè ṣùgbọ́n tó ń bá fojú sí ìkùn wò ó súnmọ́ àwọn kan làwọn ẹgbẹ́ tó bá kí wọ́n bá kí wọ́n dín ifá ọba fòdodo fọ̀hún ifá sòdodo ẹni tó tọ́ sí lóòótọ́. as far as i'm concerned tí wọ́n bá dín ifá tí fòdè fòdodo fọ̀hún ifá máa mọ̀ ọmọ wa dé bọ̀ ó ní bá ṣe máa bẹ̀rẹ̀ tí wọ́n bá béèrè pé ta ló yẹ lóyè ó lè mọ̀ mọ̀ wá dé o kí ẹ gẹ́gẹ́ tí wọ́n bá béèrè ta ló wà lè yẹ lóyè yìí kí <laughs> ọ pé yíyẹ lóyè ni pé àti mọ̀lẹ́ wò yẹn lọ́ọ̀kan tó hmm. ní owó tó ní ọ̀rọ̀ tó ní gan tó hmm. yọ̀ wá yẹ kódà hmm. tá a wá ní ọba Ọ̀yọ́ ta ní ọta ta ní ìjọba Ọ̀yọ́ yìí gan o tó ah, jẹ́ pé òun gan lẹlẹtọ ọba yìí ah, tí wọ́n ah. béèrè báwọn adé ni ó mú o lè mọ́mọ́ lè bò mí. torí pé ọ̀yọ́ nítọ̀ọ̀fẹ̀ gbogbo òrò hmm. tó yẹ kí wọ́n ṣe hmm. ni ló kan mọ́ àwọn ẹlẹ́ni kó délé bàbá wọn ṣòro. Hmm. àwọn tó jẹ́ láwàjì náà gbogbo ìjà ààrẹ mọ́ ni bàbá wọn bàbá wọn ṣòro. bàbá wọn sì jẹ́ bàbá fáwọn ẹlòmíì náà ṣùgbọ́n àwọn ẹlòmíì yẹn bàbá tí wọn kì í ṣàrẹ mọ́. I stand to be corrected. Gbogbo àwọn tó kù bàbá tí wọn ní láwàjì náà gbogbo ìjà lóòótọ́ ṣùgbọ́n bàbá tí wọn ò ń ṣàrẹ. Hmm. tí de dé ààrẹ tán ni hmm. Hmm. bàbá rẹ̀ ìjà rẹ̀ wọ́n so ó dẹ̀ tún ní ó dẹ̀ tún ní ó ní ẹni tó lè lọ wojú rẹ̀ ní bara mo fẹ́ lọ sórí ojú olórí bàbá mi ní bara ó wà níbẹ̀ ẹni tí o bá ti lẹ́ni bara tí o ṣòro lọ́wọ́ ṣokùn kò lè jà láàfin nísẹ̀ǹpáyé tí o bá ti lẹ́ni bara ó sì ṣòro lọ́nà ṣokùn méjì gbọ́dọ̀ complete. ó gbọ́dọ̀ lẹ́ni bara ìní pé bàbá rẹ̀ ìjọba rẹ̀ rọ́bà hmm. náà sí bàbà hmm. ó sì hmm. gbọ́dọ̀ ti ṣòro lọ́nà ṣoko ni pé bàbá rẹ̀ ìjà rẹ̀ mọ́ rí. bàbá bẹ́ẹ̀ fà fẹ́ ṣe kí ẹ lọ́ọ́ interview ọ̀nà ṣoko wọ́n máa ń pàwé kan wípé ọ̀nà ṣoko fèyí géjò ọmọ bá lòun ò jẹ òjòyè mọ́nù. so ẹ lè bá a kàn sí bàbá ọ̀nà ṣoko kẹ́ ẹ béèrè lọ́wọ́ pé ẹni tí ó jà láàfin ṣé dandan ni kí pé ó sọ̀rọ̀ lọ́nà so pé bàbá rẹ̀ sọ̀rọ̀ lọ́nà so kò rí mi hmm. wọ́n sọ fún pé dandan ni o hmm. ẹni tí ọjà láàfin ó gbọ́dọ̀ lẹ́nu níbàlà hmm. ó sì ti sọ̀rọ̀ lọ́nà so méjèèjì wọ́n bíi bíi sinimẹ́ta máa ń gbà kan náà ni eh, agogo kìíní kan tó máa ń ṣe ń gbà kan gbàgbé orúkọ táwọn ọba yìí ṣe ń gbà níbi fíìmù yẹn bá gbogbo ìwọ̀dẹ ni bí. agogo orúkọ fíìmù yẹn ṣaṣọ. kàṣíìsì agogo dẹ. ṣàwòrò idẹ. ṣàwòrò idẹ ṣàbòrò rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí ẹni tí ọba ti já láàfin hmm. yóò lẹ́ni ń bara. yóò lẹ́ni ń bara. torí pé royal blood is blue. Hmm. Hmm. Hmm. royal blood is blue. Hmm. Hmm. the same thing tá à ń lò lọ́yọ̀ọ́ ni wọ́n ń lò ní England. Okay òṣèlú ni wọ́n fi yí n tá à ń lò lọ́yọ̀ọ́ ní kúlò ní England mo ò dé yí sí wọn padà. tó ń ti bẹ́ẹ̀ náà bá ṣe declaration náà ní sitiwa náà àwọn bàbá wa náà ò tẹ̀lé àwọn ìlọ́mẹ̀sì ò tẹ̀lé wọn ò ní agbára láti yan aláàfin daikotomi méjì lọ́yọ́ aláàfin ò fi ìjẹ́ ọba rẹ̀ sọ́wọ́ àwọn ìyọ́mẹ̀sì aláàfin is a great king ọba ńlá ni is an emperor jíjẹ aláàfin àwọn ọmọ rẹ̀ lọ́jọ́ iwájú fi sọ́wọ́ ìyọ́mẹ̀sì hmm. má ṣe ní pé bàbá ya jì láti ṣe bàbá ya jì ní látàrí àtibá hmm. bàbá ya jì gbogbo wọn lọ́ba òun ló mọ ọmọ ọkọ ló mọ ọmọ àlè hmm. ọkàn ní sọ síta ni ọba lọmọ tó pọ̀ tí kì í ṣọmọ ọba tí wọ́n dàpọ̀ mọ́mọ ọba tí wọ́n sì ń jọlá ọba tí wọ́n kọ́lá ọba fún hmm. ṣùgbọ́n nínú ilé olórí ẹbí ni ó mọ̀ tábàyájì hmm. ni ó mọ̀ pé kò ní ìsọtún fẹ́ lù sí nbẹ̀ hmm. òkú níjà láàfin lóòótọ́ ọmọ ọba ni so yóò sòótọ́ ni mo fi ní káwọn mẹ́gàjì ọmọ kọ́mọ kọ́mọ select tí tábàyájì nìkan yóò sòótọ́ ọmọ tá a nìwọ ká ní bàbá tiẹ̀ níbo ni wọ́n ti wá níbo lóríṣun rẹ interview táwọn Ọ̀yọ́ Mèsì ṣe hmm. wọ́n kàn ní tí ò kàn wọ́n ni wọ́n dá sorry to say with some respect to my, to my father and I have a lot of respect for them but òdodo ọ̀rọ̀ aláti sọ ẹni tó bá ti fọmọ ọmọ ti rí Ọ̀yọ́ Mèsì fún ó ti rí Ọ̀yọ́ fún ó ti rí ìṣẹ̀dá bàbá rẹ̀ fún. Hmm ìjọ kẹta bá léwó kò gbẹnu ẹnìkan kan kí wọn má ṣàṣejù bẹ́ẹ̀ lọ kò gbẹnu ẹnìkan kan. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ó tọrọ ni àwọn sọ. ìkọjá sí ṣùgbọ́n kì í ṣe kì í ṣe ẹ̀tọ́ wọn láti ṣe interview. Hmm. ẹ rí i pé interview tí wọ́n ṣe interview tí wọ́n ṣe hmm. wọ́n fún gbogbo àwọn candidate ní lẹ́tà lẹ́tà hmm. tí wọ́n fún wọn ní pé ẹni táwọn bá wí ẹni táwọn bá mú ni wọ́n gbà wọn ní gbọ́dọ̀ àwọn ọ̀dà ni ò ní lọlé wọ́n tọwọ́ àwọn ọmọ bàbọ̀ wé ni. Hmm. wọ́n ẹ lọ ẹ lọ wẹ́tà yẹn tani bá ní kọ́pì ẹ̀ lọ́wọ́ ẹ lọ́wọ́ tí wọ́n ní lọ́wọ́ kẹ́ni kó fún yín kọ́pì wọ́n tọwọ́ wọn pé ní àtẹlẹ́rìí pé táwọn bá ti mú fáínà ṣe é mọ̀ pé tí ìrẹ́ sì ń wá ẹni tí bá ń wà nǹkan ìmọ̀ ń gọ̀ náà lè ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ bá lòun interview kò jó ìmọ̀ tiẹ̀ ni. ọ̀dọ́ mi ti kọ́ ní falafel yẹn. <laughs> ẹ nígbà tí agbára àwọn èèyàn mẹ́sì pọ̀ jù pápá jùlọ bá ṣọ̀run ni ó wà zoom position yẹn ilẹ̀ gálè hmm. láti ẹgbẹ́ ẹ̀fí gbẹgbẹgbẹ̀rún ọdún mẹ́ta sẹ́yìn hmm. nípa ṣàlùú tí yàn zoom káwọn ẹ̀ka àwọn ti kú tán hmm. torí pé òun ló máa ń jẹ́ regent and regent ní ipò ọba náà lòun náà wà ó sì bẹ̀ẹ́ dọ́là ọba nígbà pípẹ́ kálàfin ní ipò ìjẹ tó máa ń fà nìyí. Hmm. politically tó máa ń fà nìyí ọ̀yọ́ mẹ́sì kọ́ nínú ọba lọ́yọ̀ hmm. iṣẹ́ tí wọ́n ní ṣe ni pé tó máa fi mọ́ bá tán fún wọn hmm. tí wọ́n bá fẹ́ràn ọba yẹn fún wọn bóyá ọba yẹn jẹ́ ẹlẹ́wọ̀n rẹ̀ níbi wíìlì awẹ́sẹ̀ lófin láti ó ti jẹ́ ẹlẹ́wọ̀n rẹ̀ ọba tẹ́lẹ̀ fi jẹ́ ẹlẹ́wọ̀n ni nà ó ti lu ẹ̀wọ̀n yìí níbi òfin ní ká má fi ọ̀gá ẹ̀ jẹ ẹ lọ wo chiblo afọ́jú mọ̀ ni tí ò ríran lẹ́wọ̀n àfijọba. bẹ́ẹ̀ni wọ́n mọ̀ pé aláàfin kọjú. bẹ́ẹ̀ni àwọn tí ń fìdí wọ́ wọ́n mọ̀ pé ayé wa fẹ́ ń fìdí wọ́ àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n lè wò mọ́ ba yẹn lára. àyẹ̀kẹ́ wo yìí bàbá iṣẹ́ ìwò dáadáa ni kì í máa sọmọ láàfin yẹn tá a mọ̀ gbọ́mọ̀ ni pé wọ́n gbé wá pé ààrẹ ni àbọ̀mọ ẹrú gan ni wọ́n kàn sọ wọ́n dọ́mọ ni àìmọye àwọn olówó lọ́yọ̀ọ́ tó jẹ́ pé ẹni ńláńlá ni wọ́n kì wọ́n kì ọmọ aláàfin hmm. ti jẹ́ Hmm. tí ò gbẹmí ẹni pé pé èèyàn ìṣọmọ ọba tó wá lójú rẹ kálukọ mọ ojú rẹ ọba rẹ pé ọba tó mọ tá a níwọ. àwọn ni wọ́n pe àwọn pé am ìjàlá ilé ilé ìgbàgbé mi wọ́n ta hmm. ní tí wọ́n wọ́n ní wọ́n ṣe nìyẹn hmm. bàbá ẹjọ́ sì lo ètò yẹn pé according to his discretion ni àti traditions and norms of the family. Mm. tradition family kí ni norms family ẹ̀yẹ fáwọ̀ gbogbo wọn ni wọ́n jẹjọ́ ọmọ ọba nígbà tí wọ́n ti lu ààrẹ mọ́mọ́ gbogbo wọn ni wọ́n jẹjọ́ ọmọ ọba èwo ni fáfẹ́ èwo lásìkò rẹ̀ ó tù lára hmm. èwo lásìkò rẹ̀ ó dára fún wa hmm. èwo ni àsìkò rẹ̀ ó bọ́jọ́ mu hmm. èwo lẹ̀mí rẹ̀ ó gùn ìmí inú wọn èmi rẹ̀ lè gùn àsìkò rẹ̀ máa ń da fọ́yọ̀ ìmí ìsirè lẹ́mí kúkúrú àsìkò rẹ̀ ó da fọ́yọ̀ yóò ṣe àwọn náà á dì sọ́tún sóbì ètò wáyé pé èmi rẹ̀ èmi rẹ̀ ò ní gùn wọ́n lè pe ifá tí káwọn oṣù tuntun bẹ́ẹ̀ tẹ̀mí ọ̀bọ ó lè bá gùn sílé ìwọ rẹ̀ ó tún béèrè só bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bọ́n ṣe máa ń ṣe ni tí o bá sì lo fa tí wọ́n bá dé pé àwọn ò lo fa tí wọ́n bá parapọ̀ àwọn ò lo fa àwọn ò lo fa nù o. àbí o. <laughs> ní ọba ìjìbá ti mú torí pé òfin ti dé òfin ò dẹ̀ mention ní fa. Hmm. ó kàn ní according to their discretion opinion in his opinion. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó bá rò so wọ́n pẹ́ ní opinion ọba yàrá pé ifá lòun fẹ́ lo ifá náà ni ó lò ó kàn lè pe àwọn ọ̀yọ́mèsì sí as an observer asán mm. ni tó bá pè wọ́n tí wọ́n bá dá lóhùn kò ní kankan ṣe mm. I stand to be corrected again. Mm. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o àlàyé àtúpalẹ̀ ọ̀rọ̀ tí ẹni yẹn ṣe fún mi tí mo sì gbà yọ̀ǹda pé kí ṣé kí n lò ṣé kí n fi ṣètò tí wọ́n sì fún mi yọ̀ǹda òun náà lẹ ti gbọ́ tẹ́ ẹ ti rí yẹn tẹ́yìn náà bá wá ní ohun kan láti sọ fún wa yálà láti fi gbé àlàyé ẹni yìí ní ẹsẹ̀ tàbí láti takò pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ẹ ṣe ṣàlàyé o kò rí bẹ́ẹ̀ o kì í ṣe bó ṣe rí rèé o bó ṣe rí bó ṣe rí bó ṣe rí rèé o bó ṣe àtìgbà wáṣẹ̀ rèé o tẹ́yìn náà bá fẹ́ ṣàlàyé fún wa ẹ pè wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wá òun náà ni ẹ ti ń wò lójú móhùnmáwòrán yíyan báyà yẹn ọkàn tí ẹ wàá ní òun sọ nípa rẹ̀ ìrànlọ́wọ́ tí ẹ sì fún wa ní pé kẹ́ ẹ bá ní pín in ẹ bá ní ṣíà rẹ̀ lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n kó kan àwọn tí wọ́n ní í ṣe àwọn tí ọ̀rọ̀ kàn hmm, kó lè kàn wọ́n lára kán lè gbọ́ kán lè rí i ó ṣeéṣe káwọn náà ó ní àlàyé kan tán fẹ́ ṣe gbè lẹ́sẹ̀ láti fi gbé àlàyé ẹni yìí lẹ́sẹ̀ tàbí láti takò ó kí wọ́n ní fún wa ntọ́jẹ́ ká ṣe léyìí tó jẹ́ kí n sọ yẹn ni wípé nínú iṣẹ́ ìwádìí wa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ni wọn kì í fẹ́ bá wa sọ̀rọ̀ tá bá fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn lọ́dọ̀ wọn wọn kì í fẹ́ bá wa sọ̀rọ̀ wọ́n fẹ́ máa wọn kì í dá wa lóhùn ọ̀ǹtì hmm? ìgbà tá bá tó ṣerú eléyìí látọ̀ wá pé à ẹ tẹ́ ẹ ṣe yìí o rí bẹ́ẹ̀ o tẹ́ ẹ ṣe yìí kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tá a bá dìídì lọ bá wọn wọn kì í fẹ́ dá wa lóhùn ara àwọn ìṣòro tá a máa ń bá pàdé nínú iṣẹ́ ìwádìí wa nìyẹn ṣùgbọ́n bó ṣe rí yìí tẹ́ bá bá ní pín tẹ́ ẹ bá bá ní ṣíà rẹ̀ kọ́ka àwọn tọ́rọ̀ kàn kọ́kàn wọn lára kán rí gbọ́ kán rí wò ó ṣeé ṣe káwọn náà tún ní àlàyé kan tàbí mọ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀kùnkùn kan tó fẹ́ tàn mọ́lẹ̀ sí lórí ọ̀rọ̀ jíjẹ ọba aláàfin tìlú ọ̀yọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ẹ̀rọ bá ń sọ̀rọ̀ tẹ́ fi pè mí bá mi sọ̀rọ̀ tẹ́ bá lóhun kan láti sọ fún mi láti fi tó mi létí òun lẹ ti ń wò lójú móhùnmáwòrán yín ẹ ṣé o àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ìlú ọ̀yọ́ ò ní bàjẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ò ní bàjẹ́ orílẹ̀-èdè nàìjíríà kò ní dàrú lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè. ẹ ṣé o àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá Tajudeen olówó òkèlè orúkọ tèmi MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí ìnàjò ẹkùn tí bọdẹlẹ́rù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ títí ọ̀la tá a tún pàdé lórí ètò ire àtayọ̀ kò ní tán nílé gbogbo wa o.